أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق الكائنات وما في الأرض والسماوات ووفر فيها من إتياج الخلق والمتطلبات وجعل فيها القيود والضوابط للمعلوقات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تليق بجلاله سبحانه وتعالى وأشهد أن نبينا محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته الطاهرين وعلى جميع الأنبياء والمرسلين وعلى كل من سار على ناجه إلى يوم الدين وبعد فيا أيها الناس أوصيكم ونفسي بتقوى الله تعالى فاتقوه وابدوه فإنه سعادة أبدية وسرور سرمدية ولا يعرض عنها إلا أصحاب الهاوية قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد فيا إخوة الإيمان فاعلموا أنه قد سبق البيان حول أقسام القلوب كما أشار إليه العلماء من القرآن الكريم فقد جرى التوديع عن القلوب المريضة والقاسية وأما القسم الثالث من القلوب فهي القلوب المخبتة فقال الشيخ محمد بن إبراهيم التويجري رحمه الله رحمة واسعة أن الأقبات هي سكون الجوارح على وجه التواضع والخشوع لله فهي التي تنتبه بالقرآن وتزكو به لأنها تستجيب الحق فهي القلوب الصحيحة السليمة ليس بينها وبين القبول الحق ومهابته وإيذاره وإدراكه ليس بينها وبين قبول الحق ومهابته وإيذاره سوى إدراكه ثم الانقياد له والقبول قال تعالى وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمن به فتخبت له فتخبت له قلوبهم وإن الله لآل الذين آمنوا إلى صراط مستقيم فالقلب المخبت كان متواضعا لله سبحانه وتعالى سالما من الشرك سالما من الشرك والقل ومن الحكر والعسد ومن الشع والبخل ومن الكبر والعلو ومن حب الدنيا وحب الرياسة ومن كل شبهة تعارض خبره ومن كل قاطئ يقطع عن الله والدار الآخرة ولا تتم له هذه السلامة حتى يسلم من شرك الذي ضد التوحيد ومن بدعة تخالف السنة ومن شاوة تخالف العفة ومن غفلة تناقض الذكر ومن أوى يناقض الإخلاص وقال تعالى عن آبارئها فإلهكم إله واحد فلو أسلموا وبشروا المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمتقين والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون adúpẹ́ fún ọlọ́run àbí orúkọ ọlọ́run náà bẹ̀rẹ̀ àbí wá sọ̀rọ̀ kú lọ́dọ̀ ṣèitán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé táwa bẹ̀rẹ̀ bá ti sọ̀rọ̀ wa náà pẹ̀lú orúkọ ọlọ́run ọba wa ọba tí ń kẹ́ gbogbo wa pọ̀ láyé ìsèpẹ́ ní tọ́ba wá ṣe tiẹ̀ nìkan nìkan tàlìkì àmọ́ ó jẹ tiẹ̀ ọpẹ́ fún ọlọ́wọ́n ọba yìí ọba tó ṣe kóun náà lọ́dá gbogbo ayé pátá àtìntì ń bẹ nínú sámà ni àtìntì ń bẹ nínú lẹ̀ ni gbogbo àwa ìdákọ̀ kẹta wa wà ń bẹ̀ náà ló pèsè fún wa gbogbo tó ń kálukú wa mà ní bùkátà sí ẹ wò ń ká gbogbo ń tá a mà ní bùkátà sí láyé o ti pa á lè ti kalẹ̀. Ọlọ ọmọ pa ma bùkátà sómi ó pèsè omi fún wa ọmọ pa ní bùkátà sátẹ́gùn ó pèsè atẹ́gùn ọmọ pa ní bùkátà sí kí oríkèéríkèé wa kó lè máa fẹ́ kó máa fẹ́ ma ọmọ pa ní bùkátà sí pé èèyàn fẹ́ ṣe bẹ̀rẹ̀ èèyàn ọmọ èèyàn ò ní dúró kó máa yẹn ni ò ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn ó ní bùkátà sí kó o bẹ̀rẹ̀ kó o tó ṣègbọ̀nsẹ̀ tó bá yẹ pé eegun rẹ ò ṣe tẹ̀ náà ní sọ́mọ̀ yàgbẹ́ lórí òru ọlọ́run ti mọ gbogbo àwọn kata ní bùkátà sí ó sì ṣe pé ó pèsè àwọn nǹkan wọ̀nyí fún wa bẹ́ẹ̀ náà ni àwọn àwọn ẹranko tí wọ́n bẹ nínú ilẹ̀ tí wọ́n bí oníyẹrú àwọn kókó tó pèsè síbẹ̀ tó sì mọ́ wọn la táwọn jẹ ẹ wọ́n tí wọ́n bẹ ní desert ẹ wọ́n rú àwọn koríko táwọn jẹ náà ní desert ó yàtọ̀ sáwọn koríko tí wọ́n bí ló bá lóbi jẹ́ pé gbà míì tẹ́ ẹ bá lọ ra àwọn ẹran wá ní nọ́ọ̀tù ń gbà míì tẹ́ bá fún wọn láwọn oúnjẹ ti rí ó lè má jẹ torí pé kò sí kíni kò bá rẹ kò bá la kò má kò má tẹ́lẹ̀

ó sì fi ìfẹ́ kóbìnrin náà máa ní bùkátà sọkùnrin òfìsẹ́ mi obìnrin náà ṣùgbọ́n bó ti wá ṣe gbogbo ẹ̀ ó wá fi òǹdè ẹ̀rí kan ó fi rule and regulation ó fi lélẹ̀ wípé ìwọ ọkùnrin tó o fẹ́ fẹ́ obìnrin ìwọ tó o fẹ́ máa bí abùkátà rẹ lọ́dọ̀ obìnrin ó ní rule and regulation tó gbọdọ̀ fọ́lò àìfọ́lò rẹ̀ náà ni ó jòjì àwọn àjọ ọlọ́run.

ní ìjẹ́rìí lẹ́yìn tó lẹ́tọ̀ọ́ sí kábi jẹ́rìí ẹ̀ mímọ́ ọlọ́run ọba náà ọba tó gbogbo ń tà lè máa sọ́kọ́ ga lọ. bákan náà jẹ́rìí pa wa Muhammad ẹlú ọlọ́run títẹ́ rẹ̀ níṣẹ́ ọlọ́run pé ìdílé láàánú fún gbogbo ayé ni o. ìkẹ́ ọlọ́run ìkẹ́ ọlọ́run ajẹ́jẹ́ tó rẹ̀ títẹ́ àlùbáríkà kó máa bá nẹ́bí kó máa bá wọn ara ilé kó máa bá wọn sọ́ọ́bà àti gbogbo àwọn ànábì ọlọ́run ṣáájú àtàwọn òṣìṣẹ́ ọlọ́run lápapọ̀ àti gbogbo ẹni tóun náà bá ń rìn ìlànà àwọn wọ̀nyí lóbi níjọ́ àwọn lẹ́yìn lẹ́yìn èèyàn lápapọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kódà fi ń ṣe mùsùlùmí tó ń gbọ́ wa mò ń ṣe wá sí fún yín mò ń sì ọmọdé wa kápá ọlọ́run lọ́kàn káàsì ní kọ̀kọ̀ káàsì máa sin ọlọ́run ọba náà kápá ọlọ́run ká máa sin ọlọ́run ọba náà jàmáà kálọ̀ ọmọ yìí pé ìbẹ̀rù ọlọ́run ìsìn lọ́run òun mà ní oríire ayérayé fún ni kéèyàn máa bẹ̀rù ọlọ́run kéèyàn ó sì máa sin lọ́run òun ló lè jókòó bá oríire ayérayé fún ni o. kódà òun náà ní ìdùnnú gbére òun ní máa jẹ́ okùnfà kíni òun náà ní máa jẹ́ okùnfà ìdùnnú eléyìí tí wọ́n máa jẹ́ gbére fún ni ẹnì kan wà ní bíi eléyìí àyàbí àyàbí àwọn ìjọ tó yẹ pé inú náà ni wọ́n darí ìsẹ̀mí ayé wọn sí ọlọ́wọ́ bá àdìsọ́lá bá wa o bá

ẹni tó ń ni ó tẹ láti Ọlọ́run lọkàn káàkiri ní kọ̀kọ̀ ọlọwà ìwé tó ti tẹ láti wọ Ọlọ́run tó tẹ láti òkìtẹ wọn ìwé ẹni bẹ́ẹ̀ ló jèrè léèrè ń jẹ eré tó tóbi ẹyẹ mọ ya mi nù gbàgbọ́ ẹjẹ alọ ọmọ yìí pé àwọn àlàyé kan ti wa nípa àwọn tí a pín sí báwọn àbá ti sí lórí àwọn ọkàn tí wọ́n ń ṣàárẹ̀ àtàwọn ọkàn tó lé báyìí pé líle wọn sáà tó bẹ̀rẹ̀ lé ju òkúta lọ àwọn àlàyé lórí eléyà ti ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n ìpín kẹta nínú ọkàn òun náà ní ọkàn tí ọjẹ́ ọkàn tí ń tẹrí ba wa bin Ibrahim àti wàyíjírì kọ́lọ̀ bá wa yánu sí ni gbólóhùn. tá a pè ní ìtẹríba yìí wọn lóun náà ní kí gbogbo oríkèéríkè wa kó farabalẹ̀ fọlọ́hún ní náà ti ìtẹríba àti ìpáyà rẹ̀ abẹ́rìkà wọ́n tá à ń pè ní ọkàn tá à ń sọ ó tẹríba òun náà ní ìkí ọkàn náà kó ní ti ìtẹríba. àti ìpáyà ọlọ́wọ́ ọba tó dáa jama ọkàn tó bá rí báyìí òun láà máa pé ọkàn tí ń tẹrí ba o òun láà máa pé ọkàn tí ń páyà ọlọ́wọ́ ọkàn tó bẹ̀rẹ̀ ọlọ́wọ́ jama ọkàn yìí bákan náà òun lọkàn tó ṣe wípé tó bá gbọ́ àlùkùránì yóò ṣe láǹfààní ọkàn tí ń tẹrí ba ọkàn tí ń páyà òun ni ó gbọ́ àlùkùránì tí ó ṣe kíni tí ó ṣe láǹfààní òun là lùkùránì ó máa fọ́ ọ́ má níbi gbogbo ti ń já ìdọ̀tí kódà ìwọ kàtà ń sọ yìí òun lọ́kà tó ṣe wípé tọ́ba ti rí òdodo yóò fà má yóò sì gbà wọlé irú àwọn ọkàn yìí wọn ò ní òdodo pé wọn akọ tó apẹtí fún sí bí ẹ bá ti rí òdodo báyìí lẹ́sẹ̀ kan náà òun ni wọn gbà yà tó wọn gbà mú ṣiṣẹ́ tí wọn máa lò irú àwọn kàtà ń sọ yìí òun náà lọ kàtà tó ń péjọ kàtọ́ lálàáfíà eléyìí tó là tó ṣe ń pẹ́rù ọkàn bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó wà láàrin rẹ̀ àti kó gba òdodo wọlé àti ìfẹ́ ọlọ́run àti ìgbọ́lá fún ọlọ́run ọba yìí tó ju wípé kó sá ti dá a mà pé tọ́lọ́run nìkan yìí lọ tó bá ti dá a mà pé tọ́lọ́run ni lẹ́yìn náà yóò gbà fà fún ọ ni yóò ju pàjù tẹ́lẹ̀ fún yóò sì gbà wọlé bẹ́ẹ̀ irú àwọn eléyìí náà bá dé tọ́lá ń ròyìn fún wa náà lùkọ́ ánì tọ́lá ti sọ yìí pé àwọn ẹni tó ṣe pa fún ní mímà kẹ́yà lọ́lẹ̀ mà yìí pé òdodo lọ́dọ̀ wọn lọ́wọ́ bá o wọ́n sì máa gbà á gbọ́ ẹ wá rí àwọn akóso yìí pé wọ́n rí bẹ́ẹ̀ irú wọn làwọn tó ṣe pé ọkàn wọn a máa tẹ̀lé bàbá lọ́wọ́ dájúdájú ọlọ́wọ́ ọba tá a wá wí ọba tí máa ń fọ́nà tọ́kàn rẹ̀ tẹ̀lé bàbá ọlọ́run ni tí ń páyà ọlọ́run ọba yìí ọlọ́run ọba yìí á máa fọ̀nà mọ́ wọ́rọ́ àwọn ẹni bẹ́ẹ̀ lọ sí ibi ojú ọ̀nà ilé ìtòsí déédéé. bákan náà jẹ́mọ́ ọkàn tí ń bẹ̀rù ọlọ́run àbí ọkàn tí ń tẹ̀lé bàbá ọlọ́run òun lọ́kàn tó ṣe yí pé ìtẹ̀lé bàbá ọlọ́run ọba rẹ̀ yìí yóò jẹ́ kó là níbi tá ní ìmú irú ọkàn táwọn yìí irú ọkàn yẹn yóò kún là kó o fi tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ọ̀tẹ̀ ẹ̀rí irú ọkàn táwọn yìí gbogbo à ń tìtẹ̀ kò ní sí nínú ẹ̀mí tiẹ̀ wọ́n fẹ́ tìtẹ̀ nìkan wọ́n sọ̀rọ̀ ẹnìkan láburú kò ní ọkàn ẹni bẹ́ẹ̀ kódà irú tá à ń sọ yìí kò ní ní ẹnìkan lẹ́mìí pé kó kọ́ akẹ́kọ̀ọ́ bá ti ń rí ọ̀tọ̀ ọ̀hún báyìí inú máa bí yóò máa ní aburú tó ń tọ̀hún lẹ́mìí gbogbo ìgbà ni irú ọkà tá à ń sọ yìí kò ní sí gbẹ́ kọ́dà irú ọkà tá à ń ire kọ́ wá bí inú rárá ẹnìkan wá ṣe dáadáa kan kínú rẹ̀ ọwọ́ bàjẹ́ ẹ̀ ní ìdíkọ́ tẹ̀lẹ̀ sí irú bákan náà irú ọkàn tá à ń sọ yìí kò ní jẹ́ ọkàn ọlọ́kàn jù à ẹ̀rí irú ọkàn tá à ń sọ yìí irú ẹni tó bá ní irú ọkàn bẹ́ẹ̀ kò ní jẹ́ ọlọ́kàn jù à kò sì ní jáun sẹ́mi tẹ́lómi ahun ni ó tún lọ́kàn jù à kò ní fẹ́ ná tọwọ́ rẹ̀ yóò sì tún fẹ́ gbà tọwọ́ sí i. kò ní nǹkan kọ́ jáde níbi títọ́ òun kò kí nǹkan tiẹ̀ kó dínkù yóò máa kọ́ máa gbogbo ìgbà ni yóò sì máa fẹ́ gba tọwọ́ ẹni ẹlẹ́ni. eléyìí kèé ṣe ọkà àwọn tá a sọ yìí ọkà eléyìí tó tẹ̀lé bàbá ọlọ́run tó páyọ̀ ọlọ́run tá a sọ yìí òun ó là níbi wọ yóò sì là ìgbéraga fún ọkọ ẹlòmíì tí tí ẹnìkan ètò kò sí ẹnì tó tó láyé gbogbo wa dábàá wò wá bẹ́tẹ̀ ni awọ ẹ gbogbo èèyàn ni ó wò pé àwa àjò àwọn eléyìí lọ yálà bóyá ọlákàlọ́ ọlọ́run ti fún ni àjùlọ ọ̀kẹ́ ọlọ́run fún ni látara owó ni látara kò ni àbí látara àmà ni àbí látara ọlákan ni yóò wá gbogbo àwọn èèyàn yóò kú pé ẹ̀yin ò tó wa irú àwọn tó bá ní ọkàn yìí àwọn ò ní máa ṣe bẹ́ẹ̀ wọ́n là níbi ìgbéraga irú ọkàn tá à ń sọ yìí irú wa wọn a máa là níbi ìfẹ́ àfẹ́jù sí ayé bákan náà wọn a máa là níbi ìfẹ́ àfẹ́jù níbi ká débi ipò ká jẹ́ olórí jàmáà bẹ́ẹ̀ bá ti débi irú ọ̀rọ̀ wọ̀nyí yìí máa àwọn àfa wa Abubakar mo máa rántí àwọn àfa wa Umar bàtà nàbì kú sallallahu alaihi wasallam àwọn àpérò wáyé lórí pé táwa ni ó di olórí láyìí àwọn aráàlú Mẹdínà ń wò pé ah, ẹ̀já àwọn ọmọ olórí látara àlù Mẹdínà nú àwọn tọ́jú ọmọ àlù Mẹdínà káwọn aṣọ olórí ìsìláàmù lọ ah, àwọn aráàlú Mẹ́kà ni rárá o ẹ méjì á ṣe bẹ́ẹ̀ ṣé bá nàbì ṣe fọ́ ọmọ àlù Mẹ́kà ṣé bá wàá kàn gbà láàyè ẹ̀sìn rẹ̀ nílùú Mẹdínà ni àwọn àtàtọ́ ní ara ẹ̀mẹ́jà ti ráhùn ẹ jẹ́ kó lórí kan kúkú wà nílùú mọ́kà kó lórí kan wà nílùú mọ̀dínà fún ọjọ́ wà ní lẹ́mú nǹkan jọ wà ní gírèdì kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ní àhà tó bá ti rí báwọn fúláwọn fún yẹlẹyẹlẹ nu ọ̀kan náà ní fúláwọn wọn wá lọ sáyè kan síbi táwọn pèbà nísẹ̀ kífà wọn lọ péjọ ńbẹ àwọn kan ti wà ńbẹ káàbà wà bákà tàbá wọn rò tó débẹ lẹ́yìn táàbà wà wọn rò táwọn méjì fi débẹ̀ gẹ́gẹ́ bí tàṣẹ gbé wa jẹ̀mọ́ àgbà wọn débẹ̀ tí wọ́n sọ̀rọ̀ lọ́wájú tí wọ́n sọ lẹ́yìn tí wọ́n sàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tẹnu gbogbo wọn náà padà wá kò sí wípé ọ̀dà ẹjẹ́ kọjá bá ara ni wọ́n kà láàbìsọ lórí ìgbà tí wọ́n sọ̀rọ̀ yìí tán jẹ̀mọ́ àbáwọ̀ abákìrì lọ́kọ́ sọ̀rọ̀ wípé tọ́ba rí bẹ́ẹ̀ tẹnu wá bá ti kò wípé àwọn aráàlú mọ́kà tí wọ́n ṣe ìran ànẹ́bì àwọn ni wọ́n ṣe olórí ẹjẹ́ àfàbà àwọn ọ̀rùn ìtì bẹ́ẹ̀ nù tànìyẹ o àbá àwọn abákiri kò tún o àbá ni umaru lẹjọ àbí jẹ kí àbá umaru gbàtọ́ yẹ kọ́kàn wa ọkàn tá à ń sọ yìí níbẹ̀ lára wa ọkàn tó nítẹríba ọkàn tó lára wa wọn ni ẹjẹ àbá àbá umaru jẹ torí pé sábà umaru qualification tó ní lára àbá àwọn abákiri pé ẹni yìí ẹjẹ kó so lórí abẹ́rẹ́ ìdá ṣùgbọ́n àbá àwọn abákiri náà àbá àwọn ọmọrù náà ronú pé qualification ti bàbá yìí rí lára mi yìí ẹ̀yin náà láwọn quality kan tó tún ju tèmi lọ́la quality ti yín ni pé ọlọ́run àgbà ni yín ẹ ṣáájú mi nínú ẹ̀sìn yìí ẹ súnmọ́ ànábì púpọ̀ jù mí lọ ẹ tún wá jẹ́ onísùúrù ẹ jẹ́ ń tọ́ láàmú mọ́ra. olóye ni ti sì níyí ọlọ́gbẹ́ níyí tọ̀ jàmá èmi ò wulẹ̀ dábàá o gbogbo ẹni emi bá gbà bẹ́ẹ̀ èmi nawọ́ ọ̀yá ẹni ọba tẹ̀lé mi èmi gbà pàápàá wa Abubakar lọ lórí látòní lọ jàmá ẹ wo nǹkan ẹ wo ìfẹ́ ẹ wo kéèyàn ọmọ níwọ́ bìá kéèyàn ojó lórí ẹ dákun sáàbà wa padà wá jó lórí padà jó lórí àbá padà jó lórí. ṣùgbọ́n ẹja wo lẹ́ni lórí pé àwọn kan fẹ́ do lórí ẹ wo ya àwọn ẹ̀mí tí ó ti sùn ẹ̀rí níjọ́ ní ìdí ń bọ̀ láti nìkan ó mọ́tò ni ẹ máa sọ pé ẹ gbogbo àwọn wàhálà tí ń tà ń pariwo wọ́n ń gbé àwọn èèyàn lónìí wọ́n ń gbé àwọn èèyàn lọ́la táwọn tí wọ́n ń já àwọn kìnìún ọ̀hún náà sọ́pọ̀lọpọ̀ àwọn àkàn náà ni wọ́n mọ́ ń bẹ̀ ni àwọn táwọn wò lókè òun sọ́pọ̀lọpọ̀ wọ́n mọ́ ń bẹ̀ ni ó ní ẹjọ́ tó èlúwo tó dé nísìn nísìn lẹ́ẹ̀ma gbọ́ pé ẹnìkan tó sọnù wọn àtún rẹ́ nìkan má kúrò ẹ̀ pé ń tọ́pọ̀lọpọ̀ wọn náà ń lò táwọn èèyàn fi ń débẹ̀ ní tí wọ́n fi ń débi kò nìyẹn. ṣùgbọ́n àwọn eléyìí tá à ń sọ yìí kẹsì báwa bí ń pòwe fẹ́ nìkan o ṣùgbọ́n àwa ń sọ ti àwọn náà mà fúnra wọn pé ń ṣẹlẹ̀ táwọn fúnra wọn náà ti kíni táwọn náà mà ì ẹ ti jábọ̀ ẹ jábọ̀ tẹsí jama kò sí tó fà ìgbà tí wọn ma responsibility tó tẹ̀lé ipò tí wọ́n ń dù wá wọn ma responsibility yẹn ìyẹn náà lọ́kọ̀ alẹ́ kó ojú ṣe tọ́wọ́ àmẹ́ wọn àti ṣe bó ti ẹ̀ka ṣe ẹ̀tọ́ tó ń kálukú nígbà wọn ò ní fún un ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí àwọn wọ̀nyí mọ̀ dáadáa torí ẹ̀ ló ń kálukú wọn náà fi máa sá fún pé tó tọ́ba tẹ̀ wá kan yín pé bàjẹ́ olórí yóò sì jẹ́ sí ni pé ọ̀rọ̀ ànábì tí wọ́n ànábì sọ yìí pé tí wọ́n bá fi ẹjọ́ olórí òun ni ọjẹ́ o má jẹ́ ọjẹ́ pé wọ́n lọ́wọ́ máa béèrè ẹ o ẹ̀dá ọkùnrin nínú àwọn olórí wa èèyàn mélòó nù wọn lọ́jọ́ tí báwa la sọ ipa abirú fẹ́ dọ̀yàn àmì èyí tó fi jòrò débẹ̀ àyìnmáyé eléyìí tó yẹ pé òjòrò ni ó fi débẹ̀ yọ ní àwọn àwọn àkànjẹ ní òbí débẹ̀ wọ́n tún máa wá fà á wọ́n máa kó rìpọ́ọ̀tù wọ́n ṣe kó rìpọ́ọ̀tù lórí pẹ́ẹ́lí kàfẹ́ di olórí ẹ fẹ́ mi nù máa lé ẹ máa lọ ẹ máa lọ sí i nítorí béèrè yẹn mi o. torí pé kíni òun mọ iṣẹ́ tó wà ní kéèyàn òjò lórí ó sì mọ ìpalára tí bẹ́ẹ̀ bí téèyàn bá ti ṣe ojúṣe yẹn gẹ́gẹ́ bó ti yẹ kéèyàn ó ṣe é irú àwọn kàtà ń sọ yìí gbogbo tó bá ti jẹ́ ìrújú tó ṣe wípé yóò tako ààlà sí ìtàn òǹtọ̀hún lọ́jọ́ ọ̀la jàmá ẹ̀yẹ wo ká kéèyàn ó nítàn dáadáa ẹ̀rí àwọn Yorùbá náà wà ní orúkọ dáadáa ọ̀sán ju wúrà àti fàdákà lọ ṣẹba àgùkù alálàjọ máa wí kó kálukú wọn náà ká máa sọ ipò tó kálukú wọn ti lò tá a bá fẹ́ máa sọ nǹkan kan nípò kálukú kóhùn gan fún káńtì ẹ̀ máa ń sọ kóhùn gan fún rẹ̀ máa sọ tó ṣe kóhùn gan fún rẹ̀ máa ron tóhùn ṣe nígbà tóhùn wà ní àwọn àpò kan láwọn àsìkò kan kí nìkan tóhùn gbé ṣe. èèyàn mélòó ló tara àwọn torí àbáwọn ẹ̀tọ́ tó jẹ́ pé ẹ̀tọ́ tàwọn kan tó sì jẹ́ sí wípé kankan bẹ̀ kán máa wá sọ àìmọye ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tọ́pọ̀lọpọ̀ ti dé kẹ́ni tọ́pọ̀lọpọ̀ ti dé mọ́lẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tẹ́lẹ̀ omi ti ògbójúgbà àtàrí oyù ayélu náà báwọn ẹlẹ́kọ̀ọ́ ti wí nìyẹn wọ́n ní ìtàn yóò máa rìn sí ti ààrẹ ní gbogbo ìgbà ni nígbà tẹ́ bá ti rẹ́ nìkan tó tún ṣe nǹkan yẹn ẹ̀ tún fàn yẹn pa tẹ̀síwọ̀ ọ̀rẹ́ tí ni nígbà tí lágbájá tóbi sí báyìí ìtàn yẹn wọ́n máa rìn sí ti ẹni ìwọ bẹ́ẹ̀ kí wọ́n wá rìn sí ti ìtàn rẹ kí lọ bẹ́ẹ̀ kọ́ máa sọ nípa rẹ ṣùgbọ́n ọkàn tó bá bẹ̀rù ọlọ́run tá à ń sọ yìí ọkàn tó tẹríba bọ́lọ́run òun ọmọ apáyà pé kí ló lè kó àbùkù bá ìtàn òun nígbà tí wọ́n bá máa sọ kí ló lè kó àbùkù bá ìjọmọlúàbí òun òun ọ̀là ní gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí kódà gbogbo nǹkan tó lè dènà kóhun àtọ́lọ́hún kọjá ẹ̀rí gbogbo tó lè já òun àbí tó lè já ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ mélòó nu wa lélẹ́ ìwà ṣe ló ti pẹ̀ kí rẹ̀ kí lára ẹ̀ tọ́sẹ̀ pé ọ̀rọ̀ àlìkìyàmọ̀ ó mú mú láyà wa tẹ̀bí ntẹ́lómi máa fi ṣe secondary assignment ayé ni primary assignment ọmọ wa ayé láti adó ayé ntọ́lọ́ kàfẹ́ ayé ojú wípé ayé wọ̀rùn ni ojú àwọn lọ ìròrí tó pé lọ́dọ̀ àwọn ayé tó ń ní ìhùnsẹ́ àní òfin wọ́ọ̀rùn ni tẹ àwọn àpè ńta wá fẹ́ fi wá nǹkan a gbọ́dọ̀ wá àwọn náà lọ́nà ẹ̀tọ́ abẹ́ nìkan ìwọ́tọ̀ ọbẹ̀ kírun àwọ̀ sọ ni abẹ́ ẹ̀kọ́ tá a fẹ́ kírun àwọ̀ sọ ni ọwọ́ anítọ̀ ẹ ìbára tẹ̀ ní ká wọ̀ sọ ni ẹ ọwọ́ alọ́jà ọlọ́jà aṣọ gbé wọ́n á ní kí ló dé mo fẹ́ kírun ni mo fẹ́ sọ fẹ́ fi kírun yẹ ẹ dẹ́kun nínú làákàyè sọ́ba làákàyè mu torí pé wọ́n ní ká wọ sọ káfí kírun ọ̀ wá lówó aṣọ ọ̀ wá lọ́jà ọ̀ wá lọ́jì gbé wọ́n á ní kólódé onítorí pọ̀ fẹ́ kírun lójú kọjá sọ gbé ẹ dẹ́kun sọ́ba mu bí ó ṣe bá a mú un gẹ́lẹ́ òun náà ni òfin ní bá a mú kẹ́nì lọ di owó olówó gbé kọ́ wa kọrí sí mọ́sálásí kó bóun kú àlìjẹ́ náà kẹ́nì kan wá di owó gbé kọ́ wa kọrí sí chọ́ọ̀chì kókó ń wá àlìjẹ́nà bí o ṣe bá a mú náà ni bá a mú bẹ́ẹ̀ náà fi ìtọ́ bọ̀ gbẹ́ fi ìtọ́ bọ̀ kò lè má òórùn àkóórùn jọ ń pàdé náà ni torí ìdí eléyìí jẹ̀ gbogbo ní ẹ tó bá wí owó wọn táwa ń sọ yóò lè ti pé o àyàfi kó ṣe wípé ẹ̀mí náà kọ́kọ́ là níbi tí ń jẹ́ ìmúrogún pẹ̀lú ọlọ́run eléyìí tó yẹ kóun ni ìdàkejì ìtààmà sí ìmú ọlọ́run lọ́kàn ṣoṣo ẹ̀mí tá a wí bákan náà ó tún gbọ́dọ̀ là níbi ìtààmà sí àdádálẹ̀ eléyìí tó ṣe wípé kò sí ẹ̀rí kan fún láti inú ọ̀rọ̀ ọlọ́run àti níbi ìlànà nẹ́bì asọ́rí jẹjọ ọlọ́run ọmọ iye àdádálẹ̀ tó kọjá lọ lẹ́nu ìjẹ́rin síjàrún ọlọ́run ọmọ iye àwọn àdádálẹ̀ tó wáyé lápọ̀dọ̀ ọmọ mùsùlùmí mi ẹ̀rí bíi nábìlà àìmọye nábìlà rẹ̀ rẹ̀ láwọn bòmíì àìmọye àwọn àdúrà rẹ rẹ. àmẹ́rin ni wọ́n ti sọ kùránì kalẹ̀ tí wọ́n pe a ah, àwọn gbọ́dọ̀ fún mi sọ kùránì kalẹ̀ fún twenty twenty jama níbo ló ti rí àdáda lẹ̀ ń gbogbo eléyìí gbogbo ẹ̀mí tó bá ń là ọkàn tó bá ń tẹríba fún ọlọ́run gbogbo orú àwọn nǹkan wọ̀nyí yóò ti yé wọn yóò ti gbà á bẹ́ẹ̀ wípé kìí ìlànà tẹ̀sí tó wú o. bákan náà irú ẹ̀mí tá à ń sọ yìí gbogbo ń tọ́jú àwọn adùn adùn adùn kéèyàn gbádùn owó adùn kéèyàn gbádùn obì adùn kéèyàn gbádùn kò gbogbo adùn adùn adùn eléyìí tó bá ti tako ìlànà bẹ́ẹ̀ tún ti gbé kalẹ̀ irú ẹbí ẹ̀mí tá a wí yóò jìnà sí òun ọ̀là níbẹ̀ yóò lámojú kúò torí pé adùn yìí náà nìdàkejì kéèyàn lámojú kúò irú ẹ̀mí báyìí lámojú kúò ni ẹlẹ́kẹta onípẹ́rú ẹ̀mí tá a sọ yìí yóò tún bọ́ lọ́wọ́ ìfọ́núbọ́ra ẹ̀rí tó bá wù àyẹ̀sẹ̀ kẹta tẹ bá bẹ̀rẹ̀ pé ah mo ti gbàgbé ni irú ẹ̀mí tá a wí kéé gbàgbé kó sínú àwọn ìwà ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀mí tá a wí gbogbo ìgbà ni wọ́n máa rántí ọlọ́run kọ̀ wá ní ìwà ẹ̀ṣẹ̀ kẹta kó tó wá máa tọrọ pé asẹ̀ gbúrúlà ọ̀hún kó tó fẹ́ náà ni ó ti máa rántí pé ọlọ́run náà gbọ́dọ̀ dé díẹ̀ ọlọ́run náà gbọ́dọ̀ ṣe sìnà kò ní ṣe é ọlọ́lá àgbọ̀dọ̀ mutí kò ní mú ọlọ́lá àgbọ̀dọ̀ máa ṣe kéta kò ní ṣe ọlọ́lá àgbọ̀dọ̀ máa àgbọ̀dọ̀ máa lu jìbìtì kò ní lu jìbìtì irú ẹ̀mí bẹ́ẹ̀ ìdí ń jẹ́ ìfẹ́ ẹnu tó yẹ pé ìdàkejì ẹ̀ náà ni kéèyàn ń ṣe nǹkan títí tó yọ ìfẹ́ ẹnu wò nínú tẹ̀mí ayé irú ẹni bẹ́ẹ̀ gbogbo àwọn jọ yẹn o. o ò tí ì bọ́ sínú ẹ̀mí rẹ̀ o tí ì wá ní ipò tá a sọ yẹn nìyẹn o wọ́n tẹ́ pé bẹ́ẹ̀ ló lọ́ọ́ máa lò bí ẹ bá lọ́ọ́ wí báyìí èyí lọ́ọ́ wí ẹbí yìí lẹ̀ náà àní tọ́ bá lásìkò tá a sọ yìí mu èyí ṣe wọ́n ṣe nǹkan lórí ìfẹ́ nu o ò sì ní ṣe ní tìtorí káyé ó lè yìn ọ́ àbí kí wọ́n lè kí ọ ọ́ máa ṣe wo tọ́ bá ṣe ní tìtorí pé torí kí ni o ní tìtorí ọlọ́run ọlọ́wọ́ bá àlejò ọlá ń sọ báyìí nígbà tó ọlọ́wọ́ bá àlejò ọlá ń mú orí pa dáadáa tá a máa rí lára arú ẹ̀mí bẹ́ẹ̀ ọlọ́ni ẹ máa kó wọn ọlọ́wọ́ bá yẹ ọ̀kan ṣoṣo lòun o òun náà sì ní ẹjú pàjù tẹ́lẹ̀ fún ẹ wá fún ní ròdùnú gbogbo ẹ̀mí tó bá jẹ́ ẹ̀mí tó tẹríba fọ́lọ́run gbogbo ẹ̀mí tẹ pé ìtẹríba rẹ̀ fọ́lọ́run báyìí ti ìpáyà ni tí ń fi tẹ̀ lómi ọlọ́run ọlọ́run nígbà àwọn ẹ̀mí tá à sọ yìí àwọn ẹ̀mí tó ṣe wípé tí wọ́n bá dákọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ wọn àbóhùn kan bá rántí ọlọ́run ẹ̀rú ọ̀fà ìwárí ìyọ̀ba wọ́n bá dákọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rú ọ̀fà ọlọ́run wó tóbi inú tí ara ti pé máa ń wò mí bá yóò ti pa náà tì eléyìí sì ní wàhálà inú ni. tó tó fi gbà nǹkan ṣùgbọ́n ó kéré náà yẹn gbọ́ yé seba aráàlú ìtàtà nẹ́bí àwọn kan tó ṣe ọ̀kan sọ dáadáa tó ṣe sí ìyá ẹ̀ ìkejì sọ kéèyàn ládéhùn kéèyàn ẹlẹ́ẹ̀kẹta òun náà sọ kéèyàn pa tì ẹ̀rí kéèyàn fi ìwà arákùnrin náà ó rí ọmọbìnrin kan ọmọ náà yá ìkúpọ̀ kódà ọmọ náà nínú bí ìdílé wọn náà ni ṣùgbọ́n nínú ìdílé náà báwọn kan bẹ fẹ́ pé ìyá lè fẹ́ nínú sẹ̀ríà Islam àwọn kan bẹ nínú ìdílé nínú sẹ̀ríà Islam ìyá lè fẹ́ àtàwa làwọn èèyàn fi lè má fẹ́ jẹ́ kéèyàn fẹ́ kéèyàn fẹ́ àmọ́ nọ́ọ̀sì kọ́tà torí táwọn lọ lè wà bá wàá fámìlì náà ni wọ́n nínú ta torí bàbá ali ọmọ ọ̀nkú ànábì lọ́jẹ́ ọmọ ọ̀nkú ànábì ìyẹn bàbá ali àti bàbá àtànábì sallallahu alaihi wa sallam tẹ̀gbọ́tà búrò ní bàbá kan lórí wọn. ali sì ọmọ eléyìí náà lè wáyé bẹ́ẹ̀ la kí ọ̀fúnra wa àwọn nǹkan tó lè bí ẹ ọmọ pọ́sì mi ni ẹ wà jọ àwọn méjèèjì wà jọ wà nù yàrá wọ́n jọ máa rí òwò ara wọn tí wọn ṣe màláìkà ni àwọn ni ní lè fẹ́ra wọn yẹn ṣe wọ̀ kan fẹ́ra wọn sẹ́bẹ̀lẹ̀ òsì ẹ̀tún jìnnà ẹ̀gbọ́n tàbúrò tíya ibi tẹ́ fúnra wọn lóyún kọ́ rí iyùn náà kálọ̀ bẹ́ẹ̀ ìbéèrè tá a ti lọ ni wípé arákùnrin náà ọlọmọbìnrin náà yá yìí púpọ̀ òun ti wá ní lẹ́yìn pé òun fẹ́ bá a ti dùnà pọ̀ gbogbo ọ̀nà lòun ka òun ò rí níjọ́ tọ́wọ́ wọn wàá bà á òun níjọ́ tí ó nídìí ìnáwó kan ọlọ́sìn kẹ́hùn ọlọ́wájú lẹ́yìn nítorí fi kó obìnrin yìí bẹ̀rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lówó ṣe ó tún lọ lọ kòrónà míì ó padà wá gba túláàsì pé kò wò ṣe ọlọ́run àbí ọbí tá a dé yìí ọlọ́run àbí ọbí tá a dé yìí má jẹ́ sòro lé wa dé di tíwọ́ ọlọ́run ọbọ̀ ọ̀fẹ́ àṣẹ o àbí ọ̀yẹ́ ọlọ́run má jẹ́ kí ìṣòro lé wa dé bí tọ́ ọ̀fẹ́ àṣẹ ìṣòro lé ẹlòmíì ìdààmú dé ibi tí ó padà lọ ibi tọ́lọ́run ọ̀fẹ́ ni tọ́ba tó wá wọ ọlọ́run ga tọ́lọ́ba fẹ́ dán wò nǹkan yẹn tó wá bọ́ sí ẹlòmíì àti ilẹ̀ sọnù ẹlòmíì àti má bọ́ sí àtúnkú sórí ẹ̀ yóò tún jìyà àìmọye ẹjẹ ń sọ fún pé ọgbẹ́ bọ mùsùlùmí òdodo tí wọ́n sọ fún pé ọgbẹ́ bọ lọ̀rọ̀ yóò fi lójútùú tó ẹgbẹ́ mi tó ti gbẹ́ bọ náà ló kú sí jàmbá ó padà di gèzèrí kẹ́yìn ayé torí di eléyìí abẹ́ ilé ọlọ́run mẹ́jẹ sọ̀rọ̀ mú wa dépò pé a wà padà máa lọ síbi tí ilé ọlọ́run ọbọ̀ ọ̀fẹ́ yálà lọ́nà jíjẹ ni lọ́dọ̀ gbèsè ayé ni lọ́dọ̀ lílo nǹkan téèyàn náà máa ń lò núgbà téèyàn máa fi jọ téèyàn máa fi jẹ́ ní pàtàkì ní ọlọ́run méje kò lè wà dọ̀bí dọ̀bí dọ̀bí tí ọlọ́run wọ̀ fẹ́mẹ̀. arábìnrin yìí wá padà gbà pé tọ̀ ìdí ọlọ́run ìnira lóde o arákùnrin yìí ní àwọn wá wọlé kọ́dà ó ti jura rẹ̀ ẹlẹ̀ fóun àmọ́ kó wọ́n ti fi ara rẹ̀ báyìí náà ló ti wá àti sọ fún un pé ee baba o si bẹ̀rù ọlọ́run owó ọmọkùnrin rí má sì ọmọ rí ìgò onígò Allahu Akbar ẹwụ wọ Ma má sì ọmọ rí ni wípé ọkọ òun tóun fẹ́ fẹ́ òun lòun nílà níyàn ọmọge ni òun lòun nílà níyàn pé yóò mú balẹ̀ òun sì dìde lẹ̀ òun ò sì ṣe nǹkan yẹn má ọlọ́run tó bá jẹ́ sí pé nǹkan yẹn ìrẹ́ ọlọ́run ọba yọ ọ́nú sí fún un dákun inú ìṣòro kan wà jọ náà inú àpáta táwọn wà yìí mọ́tà sí àpáta náà àpáta náà sì sí yẹn ni kà fún àwọn aburú tí ronú ọlọ́run kọ́ wá fi lọ́run nù gbèsè ayé tiẹ̀ ọmọ Ese kéré lójú tiẹ̀ náà gbogbo ẹ̀ńtẹ́sẹ̀ bá ti kéré lójú ẹ̀ wọn náà màdàmú nù gbèsè ayé o kìí ṣe pé o jàmá ẹ̀ gbọ́n tọ́lọ̀ ọba àlekè ọlá bó ṣe ròyìn àwọn yìí ọlọ́kàn wọn ma bẹ̀rù ọlọ́run ó sì ma ṣe sùúrù lórí ntọ́ba bá wọn ó sì máa gbẹ́nu dúró ó sì tún máa nánú tọ́lọ̀ bá ti láti fi wọn وارزقنا اتباعه وأن الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله الذي أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون والصلاة والسلام على نبينا محمد أكمل القلوب إيمانا وأبقى اللسان بيانا وعلى آله وصحابه وعلى جميع الأنبياء والمرسلين ونحن أجمعين فيا عباد الله فاعلموا أن للقلوب جزاء ويتم تناولها بواسطة الأواصي الخمس وهي السمع والبصر واللمس والشمس والذوق إلا أن السمع والبصر أشد من غيرهما في الوصول قال تعالى والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون يا إخوة الإيمان فاعلموا أن خلاصة غذاء القلوب يمكن الحصول عليه من أربعة أبواب الباب الأول الكلام في عزة الله من أسمائه وصفاته وأفعاله والنظر في الآيات الكونية والآيات القرآنية وقال تعالى إن في ذلك لآية وما كان أكثر المؤمنين الثاني الكلام في آلاء الله ونعمه ورؤية إحسانه وجماله وإكرامه وتعدد بذلك قال تعالى وأما بنعمة ربك فهدي الثالث معرفة وعد الله من من من النعم معرفة وعد الله لعباده المتقين بالجنة وذكر منازلها وقصورها ورؤية ما فيها من النعيم واللذات وأفضلها رؤية العبد ربه جل جلاله قال تعالى إن للمتقين مفازا حدائق وأنابا وكواعب أترابا وكأسا دئاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا الرابع معرفة وعيد الله تعالى لمن أعطاه وتذكر النار وما فيها من السعير والسموم والقمع والإحراق قال تعالى إن جهنم كانت مرصادا للطاغين مآبا بثير بيا أحقابا لا يتوفون بيا بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا عباد الله فاعلموا أن العبادة بهذه الغذاء الروحي ترق قلوب وتمتلئ بالخوف والوجل من معصية رب وتقبل على ربها باللباس الإيمان والتقوى إخوة الإيمان فاعلموا أن آجات الإنسان قبل الموت كالقطرة وأما الآجات بعد الموت كالبحر وكذلك آجات البدن في الدنيا كالقطرة وأما آجات القلوب كالبهار وليس للقلوب سرور ولا لذة ولا نعيم إلا بالإيمان بالله ومحبته وتقرب إليها بما يحبه وليس في الدنيا نعيم يشبه نعيم الآخرة إلا نعيم الإيمان بالله والمعرفة به ومن كان محبا لغير الله في الدنيا فهو معذب في الآخرة معذب في الدنيا والآخرة فإن نال مراده عذبه به وإن لم ينل فهو بالعذاب والحسرة والحسن ونعوذ بالله من ذلك أي رسل ọlọ́run أدوك fún ọlọ́run وباو وباتوني ọba tó ní ń gbàtó nkálukú wa náà dáyé ẹ̀rí pé nkálukú wa náà là dá nǹkan kan mà ẹ̀rí àwa máa ń sọ mọ́sáàsì wá ń bí pé ẹni tó bá rí rẹ̀ kóhùn tiẹ̀ dàgbà jù báyà kápẹ́ lọ́jọ́ orí ọ̀n jẹ́ nǹkan bíi sixty years kábẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ sixty five years sẹ́yìn bó lọ́wọ́ ẹjẹ́ abẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé sixty five years sẹ́yìn sẹ́ níbo lọ wà ń gbà náà ẹ̀rí pé kò ní lè sọ bẹ́ẹ̀ náà ni gbogbo ọdún tó kálukú náà bá jẹ́ fi bíi méjì mẹ́ta kún ó rí pé ńgbà yẹn sẹ́yìn ò ní lè sọ bí tọ́ wà ọlọ́wọ́n bá ìtọ́wá ní ká jáde láti inú ìyá wa ọlọ́wọ́n wa nígbà tó ń da wa nígbà tó a jáde tán ẹ̀rìn tí kọ́ sábà máa tẹ́ lára ọmọ òun náà létí yọ máa gbọ́ sáànì yọ máa gbọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan lẹ́yìn náà a tún máa rí etí ń lọ a máa fojú tẹ̀lé bákan náà làákàyè rẹ̀ náà yọ máa ṣiṣẹ́ ọlọ́run ní tá a ṣe yìí náà kẹ́lẹ́ bá àrántí ọlọ́run ni ìkẹ́ ìgbẹ́ ọlọ́run kọ́ wọn bá nẹ́bì tó péjù ní ọkàn ní ti ìgbàgbọ́ ẹ tó sì dán láwájú níbi ká sàlàyé nǹkan kó yé ni ìkẹ́ kọ́ wọn bá àwọn sọ̀rọ̀ àti gbọ́dọ̀ dára tẹ̀lé ìlànà nẹ́bì náà rúṣẹ́ yìí pé àwọn ń sọ ìwọ́n ló jẹ sí sí hunger ni aláwọ̀kọ́ bẹ̀ ni ìgbọ́rọ̀ tá a bá gbọ́ nǹkan etí láàbì mọ̀ pé bẹ́ẹ̀ nǹkan yìí dàbí ọ̀dà tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú wò lọ́wọ́ sọ kí láàbì mọ̀ etí wa lọ́gbọ́ lájà lè sọ bẹ́ẹ̀ ẹni tí o bá ní gbọ́rọ̀ òun tí wàá sọ wọn pé kí ló ṣe ná ẹni tí ó bá kí ló ṣe nítorí ọ̀rọ̀ burúkú lọ́sọ ni etí náà láti mọ̀ pé nítorí ọ̀dà bákan náà nínú ẹ̀ ní àlùbásọ̀rọ̀ àwọn tó wáyà gbẹ́símẹ̀ ń torí pa àbójú rí. bákan náà ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tá a ni lamp ká fọwọ́ kàn kaba yìí ẹ̀rí nǹkan mi ta bá fọwọ́ kàn látò mọ̀ bọ́dà bí ọ̀dà bẹ́ẹ̀ bá ń wo lójú ẹ̀ lè mọ̀ bọ́dà bí ọ̀dà ṣùgbọ́n bá ra fọwọ́ yẹ̀ wò báyìí ẹ̀ lọ pé nǹkan wọn ọ̀dà àbíkọ̀dà eléyìí ẹ máa wọ aṣọ mi bá ń wọ mi lójú aṣọ yìí mọ̀ dáa eléyìí ẹ̀yin ní òrí lọ́wọ́ ni tẹ́wá ti fọwọ́ kàn eléyìí ọ̀dà bẹ́ẹ̀ náà ni imú gbígbóòórù nǹkan ẹ̀rí nǹkan mi bẹ́ẹ̀ tẹ́ bá ń wo lójú ẹ̀rọ ọ̀dà ṣùgbọ́n tẹ́ ẹ̀bì mọ̀bọ́dà bí ọ̀dà bó ti bàjẹ́ àbí ó ti bàjẹ́ oníkẹ́ ẹ̀kọ́ òun ẹ̀wò tẹ́wá ti gbó òun báyà òun yọ̀dà kò sí tó jẹ́ ká ẹ̀mọ̀ púpọ̀ dà imú ló jẹ́ ẹ̀mọ̀ bẹ́ẹ̀ náà ni záò tẹ́sí tẹ́sì yìí wá ní àákàn máa fi àwọn àmọ́ fi wú owó ni ẹ̀rí kí n ti pa nìkan ṣùgbọ́n àwọn nàlá ni pé tóbìnrin bá ṣe ọbẹ̀ tọ́bẹ̀ náà tó lépo tí gbogbo ẹ̀ ń ta sọ́sá nígbà tí a bá ti sẹ́nu báyìí èyí ó sáré tu omi dànù ni bóyá ta ní ojú otu dànù ni o bóyá iyọ̀ lọ́pọ̀ jù ni o àbí nǹkan kan kan ti ọ̀dà ń bẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ń ẹ̀ jama sẹ́ra àwọn nǹkan wọ̀nyí èyí tó wá lágbára jù mbẹ́ ọtọ́ lágbára jù mbẹ́ náà nìkẹ́ni òun náà ní ojú èyí tá à ń rí àti tá à ń òun náà lọ sọ nkálukú wa ti tá a dà yìí ntọ́ nkálukú wa ń rí báyìí àti tá à ń gbọ́ làwọn àfáàbí máa pariwo kílẹ̀ ń wò nù gbogbo ń wò yẹn máa ní làpá ayé irú ọ̀rọ̀ wo lọ́ọ́ máa jí gbọ́ láàárọ̀ láàárọ̀ ṣé bó orin lọ́ọ́ máa gbọ́ ni lẹ́nu máa jí láàárọ̀ kò sí fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni ọkọ̀ sí níta sọ yìí àyà ti bá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbébẹ̀ tí yẹn rí ni tọ́lá ọkọ̀ jí láàárọ̀ kódà kó tó kírun orin ni ọkọ̀ gbé sí ìjọ́ máa gbọ́ gbogbo àwọn eléyìí ò ní kankan tó fẹ́ sí láǹfààní fún ọ jígbọ́rọ̀ ọlọ́run jígbọ́rọ̀ ọlọ́run tí wọn bá sí àwọn ilé iṣẹ́ rédíò omi dájú nítorí wọn kọ́kọ́ gbé sí lọ́rọ̀ náà kódà wọn ò fẹ́ ṣiṣẹ́ ó lè jẹ́ pé àwọn ṣiṣẹ́ nìkan náà ní ọ̀rọ̀ àṣẹ ìwàásù níwọ̀nba wọn rí pé nítorí ẹ̀mí ní ìdí láàárọ̀ nìyẹn oúnjẹ ẹ̀mí nìyẹn jàmá àwọn oúnjẹ wọ̀nyí wá èyàn máa jẹ látara àwọn ọ̀nà bíi mẹ́rin alákọ̀ọ́kọ́ mẹ́rin ni kéèyàn gbọ́ látara ó kọ ọlọ́run àtàwọn àròyìn ọlọ́run àtàwọn tẹ́tọ́ ọlọ́run máa ṣe àti kéèyàn ó ronú sí àwọn àmì ọlọ́run ti ń bẹ lórílẹ̀ bí àwọn nǹkan tó dá tó dá eléyìí náà kálukú wa náà ọjọ́ ti lọ àtàwọn ọmọ pépèpé ìyẹn lọ́nà fún aláàlú pé gbogbo àwọn nǹkan tó dá tẹ́yìn rí yìí ó òun lẹ̀mí náà máa fi yó níbi tó jẹ́ ìbẹ̀rù ọlọ́run ṣùgbọ́n ọlọ́run ní ọ̀pọ̀ náà àwọn èèyàn ní òrónú tẹ́lẹ̀ yìí o jama ẹlẹ́ẹ̀kejì òun ní ọ̀rọ̀ nípa àwọn ìdẹ̀ra ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wa ìdẹ̀ra ọlọ́run tọ́lọ̀ ń ṣe fún wa yìí tá a sì rí gbẹ́dẹ̀ra ni

ó kún ní kàtígórì ẹgẹ́ bí wọ́n sọ pé èèyàn kọ́ lé two bedroom flat oní three bedroom flat oní four bedroom flat àtẹni tó kọ́ mansion ńláńlá àtẹni tó kọ́ estate ẹ̀rí pé nǹkan yàtọ̀ síra wọn kò sẹ́ni tí wọ́n sọ fún náà pé gbogbo tá a kà kalẹ̀ yìí àbẹ́ni tó kọ́ lé yàrá ojúlé kan ẹ̀rí kò sẹ́ni tí wọ́n kà kalẹ̀ náà tá a kà kalẹ̀ kò sẹ́ni tẹ́ estate náà ní wù wọ́n tẹ́ estate bá wá wù wọ́n náà mọ̀ yìí pé wọ́n náà gbà wá sí wọn ló ṣe wá àtibọ́kàn rẹ bọ́lọ̀ ti sọ bákan náà nínú àwọn kan tọ́lọ̀ ń pè ní yóò wà fún wa nínú àwọn àdẹ̀rà àti gbádùn àlìjẹ́nà òun náà ni pé a rí ọlọ́run ọba sójú báyìí níjọ́ gbé àlìkè àmà ṣùgbọ́n kò ní jẹ́ tàwọn ẹnì kankan o àbẹ̀ tó bá bẹ̀rù ọlọ́run ìyẹn lọ́run sọ fún wa pé àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́run àwọn ni wọ́n lè rè ń jẹ́ tọ́pọ̀ o wọ́n wà nínú ọgbà àdẹ̀rà kódà obìnrin àwọn obìnrin náà pé wòye da arúgbó wọ́n tún wà pẹ̀lú wọn láti kó fún wọn pẹ̀lú ìyàwó wọn táyé tọ́lá wọn sí lọ́run nǹkan gbogbo oríṣiríṣi tí wọ́n bá fẹ́ tó bá ti wù wọ́n wọn ò sì ní gbọ́rọ̀ bànújẹ́ ńbẹ̀ kò sì sí rọ́mbẹ̀ ọlọ́wà eléyìí lẹ̀ sá tó ṣe déédéé wà tí wọ́n wù. ẹlẹ́kẹ̀rin òun náà ni pé ká tó máa ìlérí ọlọ́run tọ́lọ̀ ń ṣe ìlérí ìyà kí ó máa wà fẹ́ni tó bá ọlọ́run eléyìí náà máa fún ọkàn ṣe pẹ̀tọ́ ọba tẹ wọ́n máa kọ́tọ́ lọ́hùn ọlọ́run máa ṣèlè rí àbáwọn èèyàn eléyìí ọmọ tó kàn rẹ sí ẹ̀rú ọmọ bà wọ́n náà ló ọkàn rẹ wọ́n náà máa rántí iná tó ọba tẹ rántí iná ẹ̀rú ọmọ bà ọ́ bákan náà tó ọ rántí ìwọ kùmà onírin jíjó iná yẹn àtàwọn ìyá oríṣiríṣi mẹ́mẹ́ bọ́lọ̀ náà sọ pé iná ìjà àná máa retí àwọn tí ó wọ̀ o àwọn àwo kọ́dà eléyìí ó rọrùn láti gbọ́ yé pọ̀ bá lọ lé kéwú ọlọ́ọ̀ni lè tọ́ọ̀gì náà fáwọn tọ́ọ̀gì ìtumọ̀ rẹ̀ náà lédè yorùbá àwọn tọ́ọ̀gì ẹ̀rí ẹni tó bá ti ya olùkọjá àlà ọlọ́run ibẹ̀ ni ó dé sí o wọ́n sì máa lo ìgbà kánrin kése lọ́mbẹ̀ wọn wàá nírì kankan tó tutù báyìí wọn nírì tọ́wọ́ mẹ́ nítorí gbóná ni náà wọ́n máa mu omi gbóná àtàwọn igi ẹlẹ́gùn àtàwọn àwọn olúwẹ̀jẹ̀ ẹ̀ríkà ọyún subhanallah ẹgẹ́ bí omi tí wọ́n jáde lójú ẹsẹ̀ wọn èyí tó tún wá burú jù bẹ́ẹ̀ lọ òun ló ń jẹ àwọn ọmọ náà ẹ̀wọ̀n náà ti ròyìn kò sí tọ́lọ̀ mi ń sọ eléyìí kó kálukú wa náà kọ́kàn wa náà bá lè bẹ̀rù ọlọ́run ni o ẹ̀yẹ rúsìn ọlọ́run gbogbo àwọn oúnjẹ mi ta rí gbogbo ẹni tó bá ti ń gbọ́ náà ìbẹ̀rù ọlọ́run ó lè wọnú ọkàn rẹ̀ yóò lè máa páyà yóò lè jìnà síbi ẹ̀ṣẹ̀ yóò lè dájú kọ ọlọ́run yóò sì lè gbẹ́wù gbàgbọ́ àtẹ̀wù bẹ̀rù ọlọ́run ọba wọ̀ níparí ẹjẹ́ àlọ́ ọmọ yìí pé àwọn ọmọ ènìyàn bá a ṣe ní bùkátà láyé bùkátà wa tá a ní láyé kọ̀mọ̀tú gẹ́gẹ́ bí kápẹ́ ẹ̀kún òjò lọ tá a bá wo sí èyí tá a ní láti kìámà òun mọ̀tà gẹ́gẹ́ bí búdò ni tá a ní láti kìámà bí búdò ni o gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé bùkátà wa náà ìtara nídìí láyé òun náà ju gẹ́gẹ́ bí èkí kó òjò lọ ṣùgbọ́n tọ́kàn wa nídìí tó yẹ ká máa fún ọkàn wa ní gbogbo ògbà òun lọ́dà gẹ́gẹ́ bí ibùdó jẹ́mọ̀ ká gbọ́rọ̀ nìyé àní ti ara wa mo fẹ́ wọṣọ tó dáa ká wọ̀ mo fẹ́ lo ìpara tó dáa ká lò ó ẹ̀rí ká tún ara ṣe dáadáa ká jáde dáadáa gbogbo ẹ̀ bó ti pọ̀ tóun kò ju gẹ́gẹ́ bí èkí ká òjò báyìí lọ ṣùgbọ́n èyí tó jẹ́ ńlá fún ẹ̀mí ẹ̀mí táwọn

kò sí ìdùnnú kan kò sí adùn kan tó wà fún ọkàn tó ju ìta ń pè ní ìgbàgbọ́ sọ́lọ́run lọ àti ká fẹ́ràn ọlọ́run ká sì súnmọ́ ọlọ́run kò wá sí ìdẹ̀ra kan láyé bí tọ́lá bí ìdẹ̀ra àlìkìyàmọ̀ o kò wá sí ìdẹ̀ra kan láyé tọ́lá bí ìdẹ̀ra àlìkìyàmọ̀ tó ju kéèyàn ọgbọ́n náà bá gbọ́ àti kéèyàn ọmọ ọlọ́run lọ gbogbo ẹni tó bá gẹ́gẹ́ pé nítorí àtọ̀ sọ́lọ́run lọ́mọ̀ kẹ́ẹ̀dọ́ máa ń pé yóò jí àlàyé àti ìdẹ̀rẹ̀ kódà kó máa rí gbogbo ntọ́fẹ́ láyé mí bí ọba tó wá rí ó kú òfò méjì yóò bànújẹ́ pé òun ò ṣe tọ́lọ́run láyé torí ẹ̀ pé òun fẹ́ ráyé náà lòun ò fi ṣe tọ́lọ́run yóò tún wá jí àjẹmọ̀lá lè kíyàmà abẹ́rẹ́ nǹkan lọ́kọ́ mọ́sálà wà ń bí àwọn eléyìí. أقول قولي هذا أستغفر الله لي ولكم اللهم أعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم قوموا إلى صلاتكم Thank you.